fẹ́ẹ́fẹ́ àìsèré káyé ni wọ́n ti. Jíjẹ́ tí wọ́n ní kíni wọ́n máa jíjẹ ti sálámà táwọn àlùmọ̀ ń bá sálámà tó ń sọ. Torí rẹ̀ lílọ sí mọ́sálásí òun láti lọ sí sọ láti nù ẹni kókó títí ń gbé wa lọ Màdínà. Bí ẹ̀ bá ti wá dé Màdínà, bí ẹ̀ ti wá láǹfààní àti ti sọ̀lá nínú mọ́sálásí àná ìṣùwọ́ àṣùwọ̀ wọ́n lóorùn kàtẹ́. Kọ́lá kó ti kúrọ́kà méjì lọ́lọ́ fún yàtì. Kàfá ó tó o ti láǹfààní yẹn bí wọn náà ti sọ láti rí nínú mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam torí pé sọ lẹ́sẹ̀ fi masjidi hada afdal min alfi salatin fima siwa illa al-masjid al-haram sọláàtì ẹyọ kan tẹ ẹ bá fi lè ṣe nínú mọ́sálásí tèmi yìí o jẹ gbẹ̀rún rú rẹ̀ tẹ bá ṣe ń bò mí ẹ̀yàfi mọ́sálásí mọ́kà alápàdé mọ́sálásí mọ́sá alápọ̀lẹ́ sọ̀lẹ́tún bíi mí àtò àlùfẹ́ sọ̀lẹ́ sọ̀lẹ́tù kájẹ́ bá ṣe ní mọ́sálásí mọ́sá alápọ̀lẹ́ láàrin ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rẹ̀ lẹ́gbà Allah láàrin ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rẹ̀ lẹ́gbà ọ̀dà eléyìí túmọ̀ sí pé àwọn àgbàgbọ́ kan táwọn yẹn máa ń gbé lọ sí Madina táwọn á lọ sí ziyara Madina wà á gbọ́dọ̀ ṣe ìjọ mẹ́jọ ní Madina dábìí láǹfààní àti ṣe eight times five ìgbọ́sọ forty solat àwọn gbọ́dọ̀ ṣe forty solat ní mọ́sálásí àndọ́sọ̀lá ìrọ́ lásán òsìlá kọ́lẹ̀ nbí kankan irọ́ lásán gbádìí ti dábàá ti wà kan kọ́ndẹ̀. sọlẹ́ àtún sọlá tẹ̀yọ̀ kan tọba ti láǹfààní àti tẹnu mọ́sálásí tẹ̀mí yìí ó lóore jẹ gbẹ̀rún rú rẹ lọ́dún bá ti ń bọ̀. ọ̀lẹ́ẹ̀kẹ́ àwọn olùmọ̀ọ́sọ ìpè sọ̀lá tó ń dán sọ yẹn o tó bá jẹ́ sọ̀lá tó sẹ̀rí ìdọ̀ ni sọ̀lá tó sẹ̀rí ìdọ̀ nítorí pé mọ́sálásí yẹn náà àbí tòsí ibẹ̀ gan anábì ti sàlàyé fún wa bí ọ̀fọ̀ bọ́ọ̀lù sọ̀lá tó rọ́jú ni máa ń sáà nàfi ìbẹ́yìí tì yí ìlẹ́lmọ́sọ́bà ìtọ́lọ́lá irun sọ láti tọkùnrin ṣe wọn náà lè tó ṣe é nulẹ̀ rẹ̀ àyàfi sọ láti tọ́jú ọ̀ràn yàn nìkan ilé ìtọ́ ẹgbẹ́ mọ́sálásí láti gbọ́dọ̀ mọ̀ wá sí abẹ́gẹ́tì ẹ̀ ó túmọ̀ sí pé bàbá wa Mádínà náà bàbá fẹ́ ṣe náfìlà bó láti máa ṣe nílé wa Allahumma àyàfi tó bá ń ṣe náfìlà náà ó ní í ṣe pẹ̀lú mọ́sálásí gẹ́gẹ́ bí kíni tahiyyatul tahiyatul masjid mọ́sálásí láti máa tẹ̀lé yẹn. síbẹ̀síbẹ̀ salatun fi masjidi hada àwọn olùmọ̀túnú ní ti pẹ̀lú ọkùnrin ni òyàtọ̀ sóbìn nítorí pé la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fáwọn ẹrú ọlọ́run àwọn obìnrin ẹ má kọ̀ fún wọn láti máa wá sí mọ́sálásí ọlọ́run ṣùgbọ́n o sọ̀lá ti táwọn obìnrin bá ti ń lé wọn kọ́ wọn lọ lájò ìgbọ́n àti mọ́síláṣí lọ. tóbi tó rí mọ́síláṣí ànábi tóbi tó rí mọ́síláṣí mẹ́kà ní tóbìnrin bá ti ń lé rẹ̀ ọlọ́lá ju kọ́ wa mọ́síláṣí abẹ́rẹ́ nǹkan mẹ́. tọ́ àwọn àbànú sẹ́límẹ́ wọn á sọ fún àwọn akẹ́kọ̀ọ́ kó ládùúgbò àwọn àdúgbò tí wọ́n ti mọ̀ wọ́n mọ̀ àdúgbò tí wọ́n jogún lọ́dọ̀ àwọn bàbá ńlá wọn wọ́n fẹ́ fọ́kù mẹ́fẹ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ nígbà pé àwọn ìran kan wà tó yẹ pé ilé tiwọn àdúgbò tiwọn sẹ́yìn kan jogún lọ́dọ̀ àwọn baba ńlá wọn kápẹ́ ọ̀nà báyìí kan ní kékin ní kàárín kínkín bẹ̀rẹ̀ àdúgbò wọn wọn á fẹ́ kó wá sí tòsí mọ́sálásí irú mọ́sálásí ìlàkóso irun tó tẹ̀lé. tòun àwọn bẹnu sẹ́límẹ̀ tó sọ yẹn ibi tí wọ́n ń gbé ní Madina wọ́n nílùú ayé wọn jìnnà ó jìnnà àwọn lómi ń sàpèjúwe rẹ̀ kó súnmọ́ wàádìí làákìyàn wàádìí làákìyàn ojúdò àkìyàn oná lójúdò tọkọjá níwájú ibi tí aljamiatul islamiyya wà ní ìsìnní al-Madina aljamiatul islamiyya ní Madina ó jìnnà díẹ̀ sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam. wọ́n á sọ pé tòsí bẹ̀ ìtòsí ojúdòyún nílé àwọn Banu Salima wà ń gbà ọ̀dájú kó jìnnà ń gbà sí Madina. wọ́n á fẹ́ kó wa títòsí mọ́sálásí lè má dá nítorí wọ́n lè bá aláǹfààní àti máa ti sọ̀láàtì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú mọ́sálásí bẹ́ẹ̀ ni àtẹ̀sẹ́ńtò kókó ládùúgbò rẹ̀ lọ sí tòsí stadium stadium abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nítorí pé abáriwo jí abáriwo sùn ló wọ́n fẹ́ máa gbọ́ yéé rọ́bìṣì abẹ́rẹ́ tó kókó ládùúgbò rẹ̀ tó kó lọ sí tòsí sinimá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó kókó ládùúgbò kó lọ sí tòsí ilé ijó àbọ̀ kókó ládùúgbò kó lọ sí tòsí ilé babaláwo rẹ̀ lórí ibú gbogbo náà àwọn ilé yẹn kí ètò ìrú ilé là ń sọ àníkó kókó ń bí kan kókó lọ sí tòsí mọ́ṣáláṣí bí kan gbá àdúgbò tí wọn náà ń gbé náà ní ìsìn kò sí mọ́ṣáláṣí mẹ́ gbédè sọ́ọ̀tì náà ní. bàbá kúkú kókó mẹ́ wá ẹgbẹ́ kókó àkókò kí ló dé tẹ̀ kókó kò sí mọ́ṣáláṣí ládùúgbò yìí kálukọ́ mọ́ bẹ́ẹ̀. ilẹ̀ ní ẹwẹ́ ń jọ́kọ̀ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kò burú tẹ bá rẹ jọ́kọ̀ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ má kókó mẹ́. torí pé máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ nígbà tá a bá láǹfààní àti kíkà kí mọ́tíláṣí ó wù mẹ́ nǹkan kò sí tó sẹ́kù ju ká wá àbò fẹ́sìn wa àti tàwọn ọmọ àti tìyàwó wa lọ torí pé ẹ̀lẹ́ tí wọ́n wéra wọn mùsùlùmí ti ń gbé tòsí mọ́tíláṣí àti ti ń gbé tòsí sọ́ọ̀sì wọn lè jọra wọn ètí ń gbé tòsí sọ́ọ̀sì kò ní burúburú kó náà má mọ orin àbí tí Jésù bá dé káyé tó dé dàrú gbogbo ẹ̀ ló náà mọ̀ mẹ́tọ́ àtòsí mọ́tíláṣí ó kéré ju ọmọ rẹ̀ ọmọ sọ láti pè é lórí tá à ń kọ́ ní ojúmọ́ tá à ń kọ́ ní ojúmọ́ ọmọ náà máa ń sọ hayya ala salah bẹ́ẹ̀ rí gbọ́mọ̀ tó ń torí de eléyìí báyìí káwa náà ká kókó ládùúgbò tí ọ̀dà a sì ti máa dábì máa mọ̀ pádùúgbò ọ̀dà kò sí mọ́sálásí ládùúgbò sádùúgbò àdáni kò tún á sí mọ́sálásí kò tún síbi kan ń tẹ́ni sí ń jọ ń pàdé mẹ́ mùsùlùmí nítorí pé Yorùbá lẹ́kùn nísìnyí àwọn wọn ò fẹ́ sin náà bí kárí mi nísìnyí tó bá pa bá lọ́lọ́ sìn tó bá sì gbà tó máa kọ́ mọ́sálásí náà ni ọ̀sẹ̀ ìgbà tó máa kọ́ mọ́sálásí. a ẹyin náà àtẹrẹsẹ kọrọ jùlọ mi ọmọdé ọsọrẹ àti tẹsán mẹmẹ sídùú bẹ́ẹ̀ lànà bí ọsọrọ àti sílà sọ ibikíbi tí sọlá ti bá ti bẹ nìkan nù mọ́sálásí rẹ nù à ní yorùbá lẹkùn ó ní wá bá wa kọ́ ni. bẹ́ẹ̀ níbi tẹ́ǹtẹ́ni tí wọ́n láàánú. a ìnà sọlá ti ọ̀ràn yẹn lọ́wọ́ àkókò tó láti tẹ lórí àwọn olùgbà òdodo mùsùlùmí sì wà ládùúgbò ẹ máa tẹ́ ní tìbí táyé bá wa wọ́n ní ẹ sáwà bá wa kọ́ ná. àwa ni ọ̀dà ẹ máa bá yín kọ́ mọ́sálásí pé á ah, nù abẹ́kẹ́ kọ́kọ́ ní lábàáyé. Ah! ẹni tí ò tí ì máa ti sọ wọn ní jimá tí ọba dà àtàlátà ló ti ẹ̀ka dà tẹ bá dúró dà lámì sí nǹkan ti dàrú. àtàlátà láti máa rí táǹkì inṣàlá wọn á lóògbà tó bá kọ́ mẹ́tíláàsì kan tẹ́gbẹ́ ìwo rẹ̀ báyọ̀ máa kan sámà ní. màná làwọn tó máa ti sọ láti ẹgbọ́n nǹkan mẹ́wàá. eléyìí túmọ̀ sí pé a máa ti torí mẹ́tíláàsì kókó ń bì kan lọ síbì kan. ṣùgbọ́n ètò ti dà ó náà ní pé irú àwọn ìlú wọ̀nyí báyìí pẹ́pẹ́ àdúgbò kọ̀ọ̀kan gan-an ni ló yí padà ló di Al-Madina pé àdúgbò yìí Madina àdúgbò yìí Madina àdúgbò yìí Madina kí ni wọ́n gba lérò pẹ̀lú Madina ìlú Islam ìlú Islam ìlú Islam kẹ́rù ti wà á saki ń bẹ̀. ẹ sọ àwọn saki wọ́n gbìyànjú bá tẹ́ ẹ máa fojú kéré àwọn èèyàn tẹ́ ẹ máa rí iná wọn lórí rọ́ àwọn àlọ́ náà bàbá yìí ti tì sí yín lórí lẹ́yìn ń lò ẹ̀yin ọ̀wà kọ́rẹ̀. ẹ máa ti dákọ̀ olúkà kékeré ní saki ń bẹ̀ ń lẹ́lẹ́ ń bẹ̀ ìlú kékeré ìlú rondo ń bẹ̀ ẹ máa tẹ̀ra ẹ jẹ náà rí jáde kọ́ lọ́pọ́ ọgbà sójú kan náà bí àpò èlùbọ́ tí wọ́n bá lọ síbẹ̀ wọ́n rí pé a wọ́n ti àtìbù nǹkan púpọ̀ dáwọ̀ àti inú yìí wọ́n máa dádùn wọ́n á fi wọ́n lè gòkè súnà ìsàlẹ̀ súnà àdúgbò súnà <laughs> Allahu akbar kò sí àdúgbò tó gbé sínú rẹ̀ òní dùn kò sí àdúgbò náà tó gbé sínú rẹ̀ òní dùn ó sì rí mọ́sálásí ó sì rí pé àwọn ọ̀dọ́ wọ́n wá active nídìí ẹ̀sìn síbẹ̀ lọ́dọ̀ tí wàá ẹ bá rọ́ọ̀dọ̀ tó àtìbù bíi ìdí mùnáfìkì náà ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ kẹjá mi rọ́ ìdí mùnáfìkì náà náà mùnáfìkì àdínì ti pọ̀ jù lọ́dọ̀ tó wá bí. ẹ̀yin kan á pé kíní kan ṣẹlẹ̀ fún ọmọ sọ nìkan pure water lọ́ba ti tàn wọ́n ti sọ pure water tán àdínì tán wàláhì àwọn àlùm àdírú kìtìmbẹ̀ yẹn náà allah allah yọ yá yẹn lẹ́nu kò sádùúgbò tó ní gbé torí pé ìfọ̀kànbalẹ̀ ẹjí ìfọ̀kànbalẹ̀ ẹyẹ ládùúgbò tí a ń gbé ọba ti tẹ́sí ń bẹ̀ àdánwò ń bẹ lórí àwọn ọmọ yín o àdánwò ń bẹ lórí ìyàwó yín. àmọ́ bàbá mọ̀ pé ìǹsínlé gbogbo information tí wọ́n mọ̀ wá gba mọ́ṣáláṣí nǹkankan kìí ṣe tó lè bàyàn láyé jẹ́ tó tún ayé ṣe tọ́run ṣe ní ṣèbọ́kàn yín ọba tí ọba ti wá rí bẹ́ẹ̀ kọ́ àdánwò láàyè ṣèdínú tó bá yẹ kó bá ṣe é ṣe fún wa gbogbo àdúgbò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lò yìí assignment ló dá fi síwájú tó bá ń pè náà ní kálukú rí achieve lágbọn ọ̀dọ́ tiẹ̀ tó fi kú bí ìdìnnìlá à ń bẹ lọ́nkọ́ náà ṣe sábàbí tó fi rà lìdá náà o bí àdúgbò ti wà yìí wọ́n fẹ́ kó di Islam tí ẹni kọ̀ọ̀kan sánà kọ̀ọ̀sánà tí ó pè àdúgbò ìbò sí mọ́ṣáláṣí mẹ́bọ́lá fẹ́ kí mọ́ṣáláṣí ó wù sí wa wọ́n wá sàdéhùn ọlọ́mọ mọ́tútù because wọ́n kọ́ mọ́sálásí lẹ̀ wọ́n má làálà mójútó kẹ́ ẹ kúkú má kọ́ lọ́rọ̀ pé yé wa kẹ́ ẹ má kọ́ kúkú pé ju kẹ́ ẹ lọ torí pé at the end of the day wọ́n padà máa lókun kàmi tí wọ́n bá ti láti tiyan báwọn àdúgbò tèmi náà ọ̀ islam ẹ wá wáyé wa ó sì fara rẹ̀ kalẹ̀ ìwọ ọlọ́mọ sí imam ọlọ́mọ sàmójútó mọ́sálásí ó sì máa kí wọn bá rásì náà wò fún ọ ọmọ sì náà lẹ́kọ̀ọ́ fáwọn èèyàn náà gbogbo gbàdá ìbá ti sílẹ̀ ó kéré jùlọ yà sùpà ó kéré jùlọ yà sùpà wo bó ti máa rí àdúgbò tó ti wo bí gbogbo èèyàn náà ṣe di mùsùlùmí tọmọ fẹ́yìn táwọn a bọ̀ yọ padà wá pàdé tiẹ̀ náà tẹlifíìnì tó wá pàdé rẹ̀ nígbà wá jíjọ́ kan dáadáa tí wọ́n mọ̀ sọ́n pàlú tiwa náà nù pé gbogbo mọ̀ sọ gbogbo fi tọ́ bá wọ̀ Islam náà torí kí n tó dé kìí sòní ló dé kìí sànà ó ti dé tipẹ́ o tẹ́yìn bá wọn fẹ́ mú àyípadà bá iṣẹ́ tẹ́yìn náà ṣèké ṣe tẹ́tẹ́ máa retí èsì rẹ̀ lónìí àbọ́là o. ìlú ń yípadà ṣùgbọ́n kò ní hàn ìlú tóbi èèyàn pọ̀ ń bẹ̀ àyípadà wọn tó lẹ́bùtà wa. kó lè bá wa dé lẹ́bùtà wa oníkálukú wa náà ti sòkòtò rẹ̀ yóò lè. àdúgbò tèmi èmi náà fẹ́ declare rẹ̀ fún Islam àti wọ́n àtàwọn arú rẹ̀ ẹ̀ lọ kóra yín jọ ẹ wálẹ̀ wá ẹ̀yin lẹ́sìn máa mójútó nítorí àwọn bàbá bàbá kan lágbè síbi kan tí wọ́n tún máa dàrú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí pé ní àwọn àdúgbò àfi ń sàpèjúwe náà àwọn bàbá kan ni wọ́n forí kó gbogbo wàhálà rẹ̀ kó tó wá di fáwọn ọ̀dọ́ wọn tẹ́wọ́ bàbá yìí torí ẹ̀ mọ́sálásí tọ́ba wa di kọ́kàrà ìgbìdá tí ọba wa tètè rárára ló tó wá kà pé ọ̀dà àní mọ́sálásí ládùúgbò wa gbogbo èèyàn dídá ti gbà pé káfí ní òforí sápá kò tí ẹ lè ṣeéṣe ajẹpẹ ńgbà náà o kò sí ní tó burúkú àwọn ọmọ kókó níbi tí wọn wà lọ síbi tí mọ́ṣáláṣí bá wà níbi tí wọn wà lọ síbi tí mọ́ṣáláṣí torí kálíbà síìbù ẹ̀sìn wa kálíbà dáàbò ẹ̀sìn wa. sẹ́nu pé àwọn ọmọ chọ́ọ̀chì àwọn náà máa kókó ládùúgbò bá torí mọ́ṣáláṣí tí wọ́n tà wọn torí mọ́ṣáláṣí wọ́n ń sàkó ládùúgbò nítorí mọ́tíláṣí kí làwọn náà ń gbé sálé òòlù wọn àwọn náà ń gbé sí wọn sáàni nítorí pé ńgbà tó jẹ́ pé ara sọ́ọ̀sì làwọn mọ́tíláṣí wá dé kì í ṣe mọ́tíláṣí náwó tó náà bá àná àbẹ́rẹ́ ẹ̀yin náà ti dáhùn mọ́ àbẹ́rẹ́ dáhùn iná ọ̀dọ́ náà bá àná àlá ọ̀ma wọ́n iná àlá àdáre ní mọ́kọ́tọ̀ dúdà kì í ṣe mọ́tíláṣí wọn náà ẹ́ information ti jáde bíi lágbàá tí wọn ò rò mú tí wọn bá rí ìyàwó mu àwọn ọmọ wọn ní bọ ọmọ tó wà lágbo lójú náà ẹyọ ọlọ sọlọ. ìyàwó ni ọjọ́ kí táwọn gbọ́ mọ́sálásí ọkọ ni ẹ. wọ́n bá ronú pé káì agbọ́dọ̀ páàkì kò mí. àwọn náà máa ń sákò ládùúgbò nítorí mọ́sálásí. kódà wọn ń talé wọ́n tún wá fi lọ yàn sí sẹ́ẹ̀rà lé àárà. abẹ́ẹ̀gẹ́jẹ̀ so bẹ́ẹ̀ náà ni wọ́n tó wá lẹ́sìn lódodo ṣọ́ọ̀tì wájú ṣọ́ọ̀tì lẹ́yìn ṣọ́ọ̀tì lọ́tún àti lọ́sí ilé rẹ o sì tún jókòó kalẹ̀ ọ̀gbádùn láṣẹ kápá ọ̀gbádùn. ẹ̀ẹ́n torí kó kéré jù ìwọ náà máa ṣe pé kíní kan ẹ ìgbórí ọ̀fẹ́ rẹ bá wà iná ìdè tó fi ti kọ́ńtọ́ọ̀tì nù. bíbélì sọ pé tọ́mọ rẹ kó lè bá a jẹ́ kíni fún ọlọ́la gbogbo ẹ̀ lẹ́yìn máa bọ́ lẹ́nu ọkọ̀ máa dìbì kan o àyà kan òdú lórí ọ̀daràn gbogbo àwọn ẹsẹ̀ ẹsẹ̀ bíbélì ni ọmọ kà torí wọ́n ti wọ́n ti dá lókun wọ́n tún dá lókun tí kọ̀rọ̀ yàrá rẹ̀. gbogbo àwọn ariwo burúkú tí wọ́n ń bá nu léwu ọpọlọ ọmọ ha ni ọpọlọ ọmọ kò sórí ní ọba dídọ lílò lónà ọba máa mú jáde bíbélì sọ pé bíbélì bá wù. eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá ààbò fẹ́sẹ̀ wa àkọ́kọ́ ìyẹn ju wa ní kí àdúgbò wa yìí ná òun gbọ́dọ̀ kọ́kọ́ wà pàápàá gbogbo ọ̀nà tẹ́ wàá gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ sábàbí tí àníyàn yín bá ti dáa ó lè jẹ́ sábàbí tí òfin rà lìjọ náà. tẹ̀bá gba gbogbo yanjú yẹn tọ́lọ́ ọba ọba ní kó mú èso rere jáde gbà náà ló tó wá sọ pé káì gaskiya èmi ò lè gbé bi bí tí òsì mọ́sálásí lè gbé bẹ̀ tí wọ́n á kó lọ àdúgbò tí mọ́sálásí bá wà. eléyìí ó pàtàkì àwọn abànú sẹ́lì máa wọn náà fẹ́ kó wá sí tòsí mọ́sálásí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìròyìn wá dé sí ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀sọ́ fún ọ ìròyìn dé ti rẹ̀ ni. eléyìí túmọ̀ sí pé àwọn rédíò ẹlẹ́jẹ̀ ti wà láyé ọjọ́ ti pẹ́. ẹni tẹ́ ẹ̀ ní ránṣẹ́ tí ọmọ bá yín jíṣẹ́ wọ́n wà láyé ọjọ́ ti pẹ́. àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ aha wọ́n ní. ستبدي لك الأيام ما كنت جاهلا ويأتيك بالأنباء من لم تزوج wọ́n ní ìgbésí ayé tẹ́mi rẹ̀ bá gùn òun fúnra ara rẹ̀ ó padà kọ́ ní tọ́ọ̀mù tẹ́mi èèyàn bá gùn ìgbésí ayé ó padà kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ́mu eléyìí nìtumọ̀ òwe tá a máa pa pé ìyẹn máa dàgbà agbọ̀n nítorí pé lónìí ọyẹ kápá àti mọ nǹkan kan àlékún tá a mọ̀ lánàá. tẹ́ẹ̀mà tí wọ́n ń dàgbà sí láyé ẹ̀rí kéègbèsè ayé yóò mọ kọyún lọ́gbọ́n tẹ̀ ẹ̀gbọ́n lánàá ẹ̀gbọ́n lónìí. wáyé látàrí ìṣẹ̀lẹ̀ wáyé látàrí àdánwò wáyé látàrí dáadáa ẹ̀ mà kọ́gbọ́n bẹ̀ náà. wọ́n wá lẹ́ni tẹ́ ẹ̀ ránṣẹ́ yóò mọ péròyìn wá báyìí ẹnìkan kan àjókòó sí ah, ọgbọ́n tó tún ṣẹlẹ̀ ọgbọ́n tó tún ìǹfẹ́ yín ìǹfẹ́ pọ̀ ah, ọwọ́ ẹ̀rọ ayé tá a jọ wà nú ẹ̀ ah, ọlọ́mọdé aládàáwò akárimọ́lé ló ti ọlọ́mọdé ọ̀dà máa sọ ẹ̀ máa sọ máa gbọ́ ẹ̀ bẹ́ o yóò sì máa sọ fún un. bẹ́ẹ̀ ni àwọn rédíò ẹlẹ́dẹ̀ ti wà láyé ọjọ́ ti pẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn bànú sẹ́límà wọ́n ń gbèrú ẹ̀gbọ́n wọn ní àràádà wọ́n ń gbèrú láti kókó ládùúgbò wọn wọ́n sì lọ gbé sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ìró wa ni pé dáadáa làwọn gbà lérò pé débi táwọn èèyàn ayé sí àwọn èèyàn láyé sí agbọ́ yìí sọ yìí ni wọn ìtumọ̀ agbọ́ yìí sọ yìí ọ̀tọ̀ ni tó agbọ́ ọ̀tọ̀ ni tó ọ̀sùn. so àwọn ni wọn máa lẹ irun wájú papọ̀ mọ́tì papọ̀ àwọn èèyàn ayé sí táwa wà nù ẹ̀ mọ́tì jọ́ kan nínú wọn òfin lọ́mí ń dá sí ìwà burúkú ni òfin ẹ̀rígbá ni bàbá sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ó ní min husni islamil mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa ìsìláàmù ọmọ èèyàn òun náà nìkan máa pa tí ọba pàtì tí ọba ti kàn pàtì pàtì ẹnìkan kan gbé báàgì lọ ó ti gbé ta ẹsẹ ah, ẹfẹ dálẹ̀ kí lọkọ ọba àdákì ọba àdálẹ̀ kí lọkọ wọ́n sọ̀kalẹ̀ ẹnu mọ́tò ẹ ti dé nù kí lọ́kọ̀. asalaamu alaykum alaykum salaam ẹ káàbọ̀ àbẹ̀tẹ̀ ẹ ti dé nù ọ̀dọ̀ mẹ́jẹ kí lọ́kọ̀. torí pé òun lù ń kùnà ọ̀fẹ́ gbọ́rọ̀ ẹ fẹ́ dalẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ẹ ti lọ jìnnà báyìí kò tó ń gbọ́ra ni ẹ wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ọ̀fẹ́ sọ fẹ́ni kankan ó fi gbọ̀ kí lọ́kọ̀ wọ̀ wọn náà wà lọ jókòó mi kankan ṣé ọmọ ọmọ wa jókòó tí ọ̀ní sọ fún gbogbo tí ọba ti kàn wá ká mọ̀mọ́ dáadáa olóhùn túmọ̀ sí gbàǹgbọ́n olóhùn sì túmọ̀ sí pé à ń tẹ̀lé ayé abẹ́ lọ síwájú gbogbo ẹni tẹ́ bá ti rí pé ní ọkàn ni ọmọ dá sí ọ̀rọ̀ tí wọn ò pé sí ní ọ̀tẹ̀ bàtì àmì aláìníkàsẹ̀nù aláìmọ̀ntọ́ ń pè ní lọ́síwájú nù gbèsè ayé mi torí ẹ̀ wọ́n á fún anabi Muhammad sallallahu alaihi wasallam a lérò pé èrò tí wọ́n da ẹni tó wá sọ bẹ́ẹ̀ èrò tí wọ́n da tán bàtàna bí wàá gbọ́ òun náà wàá sọ fún wa pé mo ti gbọ́ pẹ́ ń gbèrò láti kó wá sí tòsí mọ́tíláṣí mi mo ti gbọ́ pẹ́ ń gbèrò láti kó wá sí tòsí mọ́tíláṣí mi ọkọ ọlù náà àwọn náà níbẹ̀ ni onídìí ká fànà wọn níbẹ̀ ni ya Rasulullah ìrẹ̀ ìránṣẹ́ ọlọ ọ̀dọ̀ arọ́dúnrún adáàlì àti gbàlérò yẹn wọn àbí wọn fún kí náà fà ó torí pé níta bá ti mọ̀ kò ní ìdìkà máa wá jù tòsí mọ́sálásí wọn fẹ́ kó wà kéésì kí wọ́n fẹ́ sá fún mọ́sálásí lájẹ́ pé dáadáa ni wọ́n gbà lérò káwa ń tòsí mọ́sálásí káwa ń tòsí mọ́sálásí yàtọ̀ sáwọn ọ̀daràn tí màá kó àwọn ọ̀fẹ́ gbé tòsí mọ́sálásí àbí wọ́n bá kó mọ́sálásí ti pẹ́ńbì ilé ìtàwọn náà ti ti pẹ́ńbì wọ́n á sùn mọ́sálásí kọ́ọ̀tù Nàìjíríà náà lẹ́kọ̀ọ́ wọ́n á gbé mọ́tíláṣí lọ sí kóòtù kí ló dé kí lẹ́sẹ̀ wa wọ́n ní sọláàtì náà máa ń pè yẹn kọjá àwọn lọ́rùn mùsùlùmí ni wọ́n bá mùsùlùmí lẹ́ni tó gbẹ́jọ́ wọ́n ní sọláàtì náà máa ń pè yẹn kọjá àwọn lọ́rùn ètò sọmi kú ọkàn lọ kọ́lé sí kò o mo rò pé yẹ sọláàtì náà máa ń pè wọn kọjá àwọn lọ́rùn wọ́n máa ń yí àwọn lẹ́nu wọ́n lọ kó àwọn Pọ́ọ̀lù Jọ́ọ̀nù Máíkẹ́lì Tímótì àtàwọn dọ́kásì wọ́n kó wọn tira àtàwọn òkúsọlá tọ́gbódọ́yà wọn kó gbogbo wọn tira igi fún wa support are they not disturbing you also àwọn náà bá fọ́ sí òye wọ́n ń disturb àwọn subhanallah ìlànà àwọn ẹlẹ́jọ́ òfin wọn adájọ́ òfin ike mọ́sálásí ẹ̀kọ́ ọmọ apẹ̀tọ̀ láti lápè inú ni kọ́ mọ́tò pè lápè tàmà lórí àdúgbò àwọn ọlọ́lá níbí ìyẹn nípa àdúgbò àyọ̀ àdá ni wọ́n ti lè máa pẹ̀tọ̀ láti jáde láìláìlọ́ ní nàìjíríà yìí kan náà àwọn mọ́sálásí náà wà àpèlè wọ́n ní bàbá dàbùjá dàbùjá nítorí ẹ̀ kó tó wá di pé á fà wọ́n sí kóòtù ọlọ́ subhanallah ẹ wo mùsùlùmí wa mùsùlùmí dáhùn pé ọ̀pọ̀lọpọ̀ kọ lásán náà kàfi ń jẹ́ mùsùlùmí àti òun ní lọ́mọ kíláàsì ó sì wò pé wọ́n yìn ó lẹ́nu wọ́n níbẹ̀ ni a fẹ́ kó wá sí ìtòsí mọ́síláṣí anábì wa ni bẹ́ẹ̀ni sálẹ̀mà sálọ́ọ̀lù ti rìn ráàbù eléyìí ní ìdúrà ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni sálẹ̀mà sẹ́wọ̀n kọ́rọ̀ àkọ́kọ́ tá a nàbí sọnù ó ní bẹ́ẹ̀ni sálẹ̀mà sáàjẹ́ kọ́rọ̀ àkọ́kọ́ ni bànú sálẹ̀mà lọ́yẹ̀ fún ọ̀sọ̀ nítorí pé bànú mọ́lùfàkùn bìjìmọ̀ ìmọ̀lẹ́kẹ̀rẹ̀ sàlẹ̀ lọ́yẹ̀ ọ̀rọ̀bù ìrọ̀bù irú ìrọ̀bù jùmọ̀ ìmọ̀lẹ́kẹ̀rẹ̀ sàlẹ̀ ni wọ́n máa ń ṣe fún kí ló wá sí. sẹ́kọ̀rọ̀ àkọ́kọ́ ni akụkọ ò ní wọ́n fi sọ kìí ti wá ò náà. kí ló dé sáà fi sọ̀rọ̀ nítorí pé tọ́wọ́ bá máa náà wò ó lè máa tún máa kí ó tọ̀ máa ń kà ìtukùtù lọ́kàn máa tú àti wọn máa àwọn tó wà nílẹ̀ wọn náà <laughs> eléyìí wọ́n ń pè ní mùnádà mùdọ̀ mùnádà mùdọ̀ àyà bani sàlà gẹ́gbọ́n tí wọ́n sọ náà kọ́ ẹni pé yá bani israel ó ní bá yá bà nù israel àpàdé táyé dọ́rùn yá bani torí mùnádà mùdọ̀ wọ́n mùnádà mùdọ̀ ìdájọ́ rẹ̀ ni kí wọ́n ṣe kí ni wọ́n ṣe nọ́ọ̀sì bò mùdọ̀ mùdọ̀ wọ́n ṣe jẹ́rù mudọ́fù ilayhi bil-idaafa ya abdullah ya baa'i'a al-kutubi tó eléyìí ni tó ṣẹlẹ̀ ń bì ṣùgbọ́n wọ́n pa arúgbó nìdá yìí rẹ̀ gbólóhùn tó ń fi ń pè àwọn parẹ́ dẹ́gbẹ́ wọn ló sọ pé muhammed khalid lọ́wọ́ ìtumọ̀ ọ̀rọ̀ rẹ ní pé ya muhammed ya khalid tó ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ kọ́rọ̀ òkúrú kọ́rọ̀ ọmọ màgùn iná ti ń pa حرف الهداية بني سلمة أيام سلمة ديارة كيلو جدو في بابتا كيلو جدو في بابتا وراققلوا الناس náwó náà tún lọ náà náà kí ni wọn ń pèlè inú náà di arọ́pù ìkọ́ sọ pé màkànáka bẹ̀yìntàkà kùtùbàkà sẹ̀yàràtàkà mẹfìdàhàkà. Àbẹ́rẹ́ mhm. rí nǹkan náà ẹ̀ ń gbọ́. Mhm padà mo fún yín lọ́sẹ̀ mẹ́fà ẹni tó bá ti lè dá rẹ̀ fún lẹ́bùn. torípélé ìfẹ́nu báàbù parí nínú ilmi nahwi tó jìndò nínú báàbù parí nínú ilmi nahwi tó jìndò ó lórúkọ kan tó máa ń pẹ̀lú báàbù yìí. yẹ wa aha tó irú rẹ ní díyàrọ̀ ọ̀sán mẹ́fà àtà wàlàdàkà ẹ̀gbọ́n tó mọ̀ náà sọ̀rọ̀ ó ní afọláàtà fọláàtà kí ló dé tó ọ̀sán kó afọláàtà fọláàtà afọláàtà fọláàtà kẹ ìnáwó máa ń bá yàrá fàbú wàlí máa ti wá ha ọ̀bìyà kí ni wọ́n máa ń pèlè yẹn nínú náà ọ̀rọ̀ kan náà ni yọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n sì fún fata láti mọ̀ pé ọ̀rọ̀ tó máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá kí náà máa ń fún un bọ́mọ̀ kí ló dé. ọ̀sẹ̀ mẹ́fà ẹ máa kà á ẹni tó bá ti wá àgbà yóò wá gbẹ̀bù ẹgbẹ́ bá àwọn àwọn oníṣàlàyé lẹ́yìn lónìí. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́là ní ilé yìí ni ò ilé yìí ilé yìí tẹ̀ wá náà ẹ má kó wá tuntun sùmọ́ síláṣí. ìyẹn ni wípé ẹ jẹ́ kí lọ́ọ́ fẹ́ jù ẹ má sọ gbogbo olùdí mọ́sálásí nìkan wọ́n rò pé yé wa àmọ́ ẹ máa wá sí ilé yín wá sí mọ́sálásí ẹ máa sí ilé yín wá sí mọ́sálásí àní ìsìn ládùúgbò yìí ni ẹnìkan máa ti òkè lẹ́yìn ọmọ wa ti sọ láti bì ẹnìkan ó máa ti ẹ ìrántí pé kéré ọmọ wa ti sọ láti bì wọ́n wá wò pé káì tẹ́lẹ̀ bá wálé nítòsí bì sálẹ̀ sọ̀n ẹ ẹgbẹ́ kan jagun ẹ bá wálé sálẹ̀ ọ̀rá. ìrànlẹ́ náà àdúgbò yín náà ni ẹ máa gbé ibi tẹ́ ń tún wá tẹ́rí kó dínà ìyá náà ni ẹ wà ẹ má wà bí. kí ló dé tánàmì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ ọ̀nì tó kí sọ́gbọ́ ádáàrú kọ̀ lórí gbogbo ẹsẹ̀ tẹ́ ń bá ń gbé wọn mọ̀ kọ́ ládàá rẹ̀ fún subhanallah àti kí ló tó dènà sí mọ́tíláṣí orí ńlá tó bẹ́ẹ̀ gbogbo ẹsẹ̀ tẹ̀ máa ń tí wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ kọ́ láàdá ìpẹ̀sẹ̀ rẹ láàdá ìpẹ̀sẹ̀ rẹ láàdá ìpẹ̀sẹ̀ rẹ kódà bó bá rọrùn kí èèyàn falẹ̀ súnmẹ́yìn èèyàn tún lè fà súnmẹ́yìn bí wọ́n bá ronú eléyìí. ajẹ́ pé ẹ kú oríire o ẹ̀yin tí lè ń túra jìnnà sí mọ́tíláṣí tẹ́tù rìn sẹ́wà ẹwọ yìí ládàtẹ̀ ń gbà àtẹ̀sáyà tó ti gbé mọ́sálásí bẹ́ńkì mú lé wọn tẹ̀sí báwọn náà wọn ò nídìí láti kókó lé o ẹ̀sà ti dá máa rí mọ́sálásí o ètò burú nípa wàá tó mọ́sálásí kọ́ ọmọ máa wá o ọwọ́ ń ká yàtí mọ́sálásí pé kí ló ṣe fún mi tí n bá wà ọlọ́run tó ní mọ́sálásí mi ọlọ́run tó ní mọ́sálásí ni ó ṣe fún ọ. tọ́ anábìnrin wọn á máa kọ yìí kí sẹ́yìn tẹ́ bá ń gbé ó gbé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì dókítà bó ádáàrò kù dókítà bó ádáàrò kù ilé yín náà ni àgbàdo ẹ máa gbé o ẹ má kó ń bẹ̀ o wọ́n á máa kọ ìgbésẹ̀ tẹ̀ bá ń gbé ẹ̀kọ́ ńlá mẹ́mbì o nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà ní gbé agbọ́dọ̀ jáde tí ń sojú kòkòrò láti máa sí lọ kò sóorí nu gbogbo ẹni tí ń bẹ lábẹ́ mi tí kì sí lọ kódà á mà bí bí ìsẹ̀mí ṣe lè dùn mọ́yàn tí ìbá ti lọ ọ̀dájú pé sẹ̀mí ayé yìí lè dùn mọ́yàn tí ìbá ti lọ ráyì kan bẹ́ẹ̀nù ẹ̀mí wa ó ní í ṣe pẹ̀lú sílọ̀n sílọ̀n sílọ̀n tí ìyẹn bá wá ń sílọ̀n ìdùnnú lẹ́mọ̀ bá pàdé mẹ́ tí ìbá ti sílọ̀n ẹ̀tàn máa rí dààmú náà nínú ẹ̀mí yẹn rí fẹ́ gbádùn tí wọ́n á ṣe mí àwọn plants yẹn làwọn kèfèrí náà fẹ́ fèèlì tóbi jẹ́ pé wọ́n kọrin títí títí títí wọ́n fẹ́ forí sọ̀gìrì. So torí wọ́n rí i pé blank yẹn ò fail ìdí nu jẹ́sì rí i pé màá bá tún ṣe gbogbo eléyìí tán wọ́n tún fi wèrè kún wọ́n á fi wèrè kún nípa pé kí ni ẹ jẹ́ kẹ́mi ó gbé òun láti fi wèrè kún nípa pé ẹ tún mu títì torí àwọn ààyè tó wà ní ẹ̀mí òun tẹ́ bá ti tẹ̀sìn òdodo ẹ̀ lè gbádùn ẹlẹ́kejì sọláàtì ti kókó púpọ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ẹ mọ̀ ní kí ẹni tí wọ́n ti sọláàtì tí wọ́n ti mùsùlùmí lágbájá ẹnu òní tì yín láti sọ pé kí ni mùsùlùmí ni akramakumullah àìrí mọ́sálásí wọn á ní ṣe mùsùlùmí ni wọn ní àtẹ̀mí ah, ọ̀mọ́ ní mùsùlùmí ó kéré jù bọ́ọ̀ bá pè kébì ló sọ pé kí ni èmi ọ̀mọ́ mùsùlùmí lè má dà ó kọ rẹ̀ báyìí báyìí ẹ̀yìn rí mọ́sálásí ọ̀wá sí náà rí kiri bó mo sá fẹ́ pé mùsùlùmí ó kọ òtítọ́ ya dé mùsùlùmí bákan náà ó yẹ ká tún lójú nínú tí mo ìtẹ̀sí dìrọ̀rùn fún yẹn kí àwọn àtúntò mọ́síláṣí mi kí àwọn àtúntò mọ́síláṣí mi bó tilẹ̀ jẹ́ fún mi làásùn rí gbọ́ yìí wípé kìí ṣe dandan ká tún wà ń tòsí mọ́síláṣí bá a bá jìnnà sí mọ́síláṣí táǹsì ń wá orin lábẹ́ lára wa lórí gbogbo ẹsẹ̀ tá a bá ń gbé ńkọ́ àgbéga kò ní èkejì ìpẹ̀sẹ̀ rẹ̀ ni wọ́n kú oríire o àwọn ẹni tí ilé wọn jìnnà sí mọ́síláṣí nínú ẹ̀kọ́ tó wà nù mọ́síláṣí nínú àdéhùn yìí wọ́n kú oríire nítorí pé bí lẹ́yìn ṣe jìnnà sí mọ́ṣáláṣí sèyàn ọlọ́run nìkan lọ́mọ yín ládá tí wọ́n ń tẹ̀lé jọ fún yín lójoojúmọ́ lílọ bíbọ̀ lílọ bíbọ̀ àwa lè fi wọ́n wéra wọn ẹni tí ń lọ bọ̀ lórí pé yóò ṣètò ọlọ́run àti ẹni tí ń lọ sí ń bọ̀ lórí pọ́kẹ́sẹ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. ẹ tún wá wò ó nígbà tẹ́yìn lọ tẹ́ ń bọ̀ ẹ wo iye dáadáa tó tún lè tẹ̀lé nínú pẹ́ńlọ ẹ̀ ń nínú pẹ̀lú ẹ̀ ń bọ̀ ẹ̀yin oṣù rẹ nìkan tí lè rẹ̀ ń bẹ láàrin mọ́ṣáláṣí ti tẹ̀yìn yàtọ̀ di salamu aleykum àsìkò sọ láti ti tó àti lọ mọ́ṣáláṣí o ọ̀dàn kò dáhùn ládàá tí yín ti tẹ̀. gbogbo orú àwọn dáadáa báyìí ọ̀dájú pé ọ̀yẹ̀ káwa náà kárí pé à ń lọ mọ́ṣáláṣí gbogbo ọ̀rọ̀ yìí síbẹ̀ ní tí ì lọ mọ́ṣáláṣí torí kékeré la tún fẹ́ sọ fún un kì í lọ mọ́ṣáláṣí ẹni ká gbìyànjú láti máa wá mọ́ṣáláṣí ibi tó rí wà fún wa nù ẹni tí ò ti kú ló lè lọ mọ́ṣáláṣí ẹni tó ti kú ẹ̀yìn tiẹ̀ làwọn èèyàn máa lọ bàbá wa fọwọ́ ara wa tún tara wa dé ká tó lọ kó nbí ayé àti tàtúnṣe kan dà mọ́ lẹ́yìn ìgbà tá a bá dára sàárì kò sáàyè rẹ̀ mọ́ àlàáfíà ń bẹ ẹ̀mí ń bẹ lẹ̀tẹ̀dẹ́ráyì bí ẹ bá ti kú ọ̀sáyé ẹ̀sán jẹ́mà ta ló kú sàn jẹ́mà ta ni ó sàn wọn náà jẹ́mà o ti rókòdoro bọ́rọ̀ rẹ ti já sínú torí di eléyà dáko ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ara ara fẹ́ ṣe lóore o àtẹnì kankan lóore o ara ara fẹ́ gbalẹ̀ o àgbẹ̀nì kankan lẹ̀ o ẹ jẹ́ amójútó ẹ̀sìn wa àdúgbò míì wọ́n sọ fún mi pé mọ́ṣáláṣí méjì mẹ́ta wà mí ṣùgbọ́n ètò súnmọ́lé àwọn wọn hàn pé ìmáàmù ọmọ fati àti ọ̀pọ̀ wọn wà tí ìmáàmù rẹ̀ mọ fati àti ẹ̀kẹta ìmáàmù rẹ̀ mọ fati àti ṣùgbọ́n ti ṣe jálà ní babaláwo ní ṣàgbọ́n sá ti pé mélòó bá nù ti pé mẹ́ta tọ́ tí ètò dínà jù ní káwọn máa lọ wọn máa kí ó kéde wọ́n yìí sì ṣe babaláwo. àbí ìtún ọ̀tí máa kéwké tí wọ́n yìí ṣe babaláwo. àbí èyí tó ṣe kí wọ́n máa kéwké babaláwo nù. ètò ti fọ́ra rẹ̀ ètò dínà láti máa kéwké ní ẹ̀ máa lọ. yàtọ̀ sí pé ìgbẹ́ lẹ́sìn garanti bí ẹni sọ̀lá ẹ̀ tún wòye ládàá tó ọkọ̀ fún yín lálọ́ àbá. ẹ wà láyà àwọn tó ń gbé àárín mọ́ṣáláṣí méjèèjì nǹkan tó délẹ̀ kẹta tẹ̀yìn máa lọ sílẹ̀ yìí o. a abalagbada bò lẹ́sìn wọn mọ́ṣáláṣí ni a ká eré yín lọ́dọ̀ tó ayé sí wá bí tó a ìmáàmù yẹn ń jálàbí àbí òye èmi ò sì lè jálàbí láì jù sọ láti. ìmáàmù ti ń èso ń jálàbí kọ́ mọ́ fátì àti yọ̀bá ti fátì àti dangájíá kọ́ sọ láti ṣe dangájíá ẹ fàyà ní ní kọ́rọ̀ yín títí yorùbá lẹ́bù ẹ mọ̀ á fà lọ náà ibẹ̀ ló wù mí bẹ́ẹ̀ mọ mọ̀ rò pé ká tún máa lọ ọbẹ̀ náà ni má lọ má lọ sòwúmà tẹ bá ti fi yé wọn báwọn ẹ̀rí kí wọ́n mọ wọ́n náà ti ṣàtúnṣe torí pé ńgbà míì ẹni tí ń sa ìdágbọ̀n ọ̀mọ́ra rẹ̀ láláì dá torí kọ̀ rẹ́ni sọ fún ẹ̀rí pé nìjẹ́ lè jà pẹ̀lú ẹnìkan ní ìsìn lórí pé ń sa ìdá tẹ bá ti fa ìdá rẹ̀ hàn yóò tún máa bú ọ mọ̀lẹ́kà ni wọ́n ní kíní kan ní ẹ̀rí kí tẹ̀ bá lọ tán ọlọ́ọ̀ padà ronú sọ̀rọ̀ ọlọ́ọ̀ padà wọn sọ pé á ah, ọ̀rọ̀ ní lágbájá bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ní lágbájá bá mi sọ̀rọ̀ ọ̀yẹ́ kí mi náà ṣàtúnṣe o ọ̀yẹ́ kí àjọṣe o bẹ́ẹ̀ ni ẹ bá ti lè láyà láti sọ àtìsí aláṣìṣe fún ẹ lè jà túbà o àmọ́ kí ẹ bọ́nà ti dọ́mọ èèyàn tó bá kúkúra rẹ̀ lọ́mọ wọ́nà láti wàhálà àdìsí tó tẹ̀lé léyìí wọ́n jẹ́ àdìsí kan tó wọn alátọ̀dọ̀ Abul Ubay Ibnu Ka'b radiyallahu anhu ẹ̀yìn ti ti mọ Ubay gbígbé ọ̀kan ni nínú àwọn àgbà nípa alukur'ani kíké màdánà bí sallallahu alaihi tó ní ẹ̀kọ́ alukur'ani máa ké àwọn èèyàn mẹ́rin ibùnú káà ọ̀fi dáàrin wọn. ọ̀bẹ ibùnú káà òun náà ni ẹni jáde fún sallallahu alaihi wasallam tó ń sọ fún wa nínú àdéhùn kan tó ń sọ fún ànàbì sallallahu alaihi wasallam ọ̀ràn ti kéwú tọ́tẹ̀lé ibi tó kéwú dé olólùsọ àkùránì kalẹ̀ fún un ti kéwú tọ́kànlẹ́yìn ibi tó kéwú dé nù sọ́láàtì wọn tún ké láti tún ké ọràn numọ láràn numọ lẹ́yìn ríran numọ gbígbọyà ẹnìkan ti ràn létí kò sẹ́ni tó ràn létí. ìgbàdo wa sálámù ni wọn bí wọn bí àdéhùn fi kòmùrọ́tò lọ rọ̀ṣí kò sẹ́ni tó pọ́n láàrin yìí. níbo ni Ubay ibn Ka'b wà níbo ni Ubay ibn Ka'b wà ó lè mọ bí Ubay ti ga tó olùmọ̀ ńlá nípa Al-Qur'an. Ubay nínú àdéhìí kan òun ló sọ bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìjà kanu mẹ́ta gbogbo àdúrà mi ni màmá fi sàṣọ láti fún ànábì sallallahu alayhi wa sallam. ànábì ni ọ̀dà àmọ́ tó bá tún fi kún yóò dà jù bẹ́ẹ̀ lọ. ó ní ọ̀dà màá máa ṣe ní tòlótẹ́yìn ìdá méjì nu mẹ́ta ní ìsìn ní màá fi sàṣọ láti fún un anábì lọ da àwọn tó bá tún kún yóò da ẹ̀sọ́rọ̀ pé ìwọ níbi àzọ́láṣí wo ló ń tu àzọ́láṣí wo tipátipá gan níbi ṣe tinú sọ́láṣí. àwọn àlọ́ darapọ̀ oníjàmbá alásọ̀láṣí kan Sunday Nigeria Limited náà ti lọ gba tíkẹ́ẹ̀tì wọ́n tara rẹ̀ ṣe. ó ní gbogbo àdúrà mi màá mọ̀ fìdá méjì nu mẹ́ta rẹ̀ sọ̀tọ̀ láti fún anábì lọ́ọ́ da tọba tó fi kún yọ da jù bẹ́ẹ̀ ó ní ah, ah, ah, ọba ajẹbẹ gbogbo àdúrà mi nítàdúrà mi nítorọ nǹkan kan mọ àsọláàtù ní kàmá ti fún ọ anábì ní ẹzẹn tó kàn fà tọba ti rí ajẹpọlọ ń tọ bí gbogbo bùkátà tì tàyé àti tàwùfìyà tẹlẹ ìtumọ̀ sí pé Ubay ibn Ka'b ó tún ti sábà bíi ta tuntun rẹ kọ́ mi kọ́ mbẹ́ káwọn sọ̀sọ̀ láti bá nàbìsọ̀ lọ́wọ́ àti lọ́pọ̀lọpọ̀ káti ẹ̀ má ń ládùn àmì dáǹsì máa ó tó sábàbí tọ́lọ́wọ́n bá fi máa tó yàn. Ubayi ìtumọ̀ kọ́ rẹ̀ fùáyì tasghir ní ẹni pé bàbá kékeré Ubayi bàbá kékeré ab ẹni wọ́n sọ di fùáyì Ubayi ní ẹni pé bàbá kékeré. Ubayi bin Ka'ab radiyallahu anhu ó ní kana rajulun la a'lamu rajulan. أبعد من المسجد منه ọlọkùnrin kan máa wà ó tí mbẹ nìkan ti lè rẹ jìnnà ju tiẹ̀ lọ sí mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó nílé rẹ jìnnà jù sí mọ́sálásí. wa kana la tukhti'uhu salatu ó allah ìwọ ń kọ́ ilé rẹ ti ti súnmọ́ dùn ọba tọ̀ láti parí. àdáwò ilé tiẹ̀ ti ti jìnnà tó tọ̀ láti kọ́ ọ̀bọ ọmọ lọ́wọ́ rí fàkín ìlẹ̀lẹ̀ ni wọ́n bá sọ fún pé àwọn fọkùn tù làbí kí n sọ pé èmi mọ sọ fún èmi mọ sọ fún. لو اشتريت حمارا تركبه بالظلمة. تبالي راكتك تكتب. fẹ́ mọ̀ ọkùn nígbà tó kùn bá kùn ìbára kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ mọ̀ ọkùn nígbà tó kùn bá kùn ọ̀fẹ́ àti ìgbà tó rùn bá mú lọ́sàn. ọ̀páàlì ìmọ̀ràn dáadáa nù bí gbọ́dọ̀ fún yẹn náà ní sike àbọ̀ kẹ̀kẹ́ bèjì wa tọ́mọ wà wá mọ́sálásí nkọ́ra ra nkọ́ra mọ́tò ra máa yẹ kúrò ní أن منزلي إلى جانب المسجد kòtò mẹ́mi ọ pé kí n múlẹ̀ kí mọ́sálásí o bí tílẹ̀ mi wà náà lọ dá mi lọ́rùn. ẹni oríire ẹni tábẹ́lì mamṣáyà ìlànàmẹ́tì èmi fẹ́ kọ́ ọmọ kọ ìgbésẹ̀ mi nírìn tí mo rìn wá sí mọ́sálásí mo fẹ́ kọ́ ọmọ kọ fún un. àlọ́ àníyàn tiẹ̀ mi lórí ní ti ní gbé mi wá kí ni wọ́n òkè tó bá ti kẹtẹkẹtẹ ní gbé wá sí kẹtẹkẹtẹ bá ti gbé gbèsè àgbéga kù tó bá tún gbé gbèsè ìpẹtẹ rẹ kẹtẹkẹtẹ kọ wọn sọ ìwọ ìwọ tó ti sọ láàrin. à ń bọ̀ síbọ̀ sí pé ẹ wọ́n á sọ pé ọmọlanke ló ń gùn wá bí kí ọmọ gun kẹ̀kẹ́ ọmọlanke ló ń gùn wá bí kí ọmọ gun mẹsìnì ọmọlanke ló ń gùn wá bí kí ọmọ gun mọ́tò àmọ́ wọn tó ra iye táyà táyà wọn mọ̀ á kà jù bí ẹ̀mí ló táyà yìí. ẹsẹ̀ rẹ ẹsẹ̀ rẹ tọ́ bàbá yìí ni kò wọ́n mi kí lè mi ọ̀wá gé mu mọ́sálásí ẹni orí ìlú àní ìdàbẹ̀lì màmṣáì wọ́n fẹ́ kó ọmọ bá mi kọ́ láti ẹsẹ̀ tí mò ń gbé ìlànà mẹ́sìtì wá sí mọ́sálásí. Allah tọ́ bá kọ ìgbésẹ̀ tá à ń gbé wá sí mọ́sálásí wọ́n kọ̀ gbé tẹ̀sí wọn náà gbé lọ bí disco èyí tó gbé lọ bí pati èyí tó gbé lọ lé aṣẹ́wó rẹ ìgbésẹ̀ tó gbé lọ síbi tó ti ti bá tuẹ̀ abẹ́rẹ́ rí sáńgá ìgbésẹ̀ tó ti lọ síbi tó ti fẹ́ gbowó èlé tó ti fẹ́ sanwó èlé gbogbo ẹ̀ náà wọn àkọ́kọ́ sí kàtọ́ lọ gbé kojú yọ yẹtùgbẹ́lẹ́ lọ mọ́sálásí nìkan ẹ̀ńtọ́ lọ jóná ọkọ̀ ẹ̀ńtọ́ lọ jálè ọkọ̀ gbogbo gbèsè kálukú wọn kọ ṣé gbèsè tó dáa lọ fẹ́ kó máa rí kọ fún ọ ni àbí ìjọ ọ̀dà. wọ́n rújú rí ìdá ọ̀rọ̀jọ́ àti ilẹ̀ ẹ̀lú wọ́n sì tún wá fẹ́ kó máa kọ ìgbésẹ̀ tí mò ń gbé gbogbo wa tí wọ́n bá ń rìn padà lọ sílé lọ́dọ̀ ìyàwó mi àtọ́mà wọ́n fẹ́ kó máa bá ń kọ gbogbo ẹ̀. فقال رسول الله صلى الله عليه وسلم أنا بأكبر أنا بأصحابي قد جمع الله لك ذلك كله dájúdájú ọlọ́run ọba ti bọ́ pé gbogbo ẹ̀ o àti ládàá lílọ àti ládàá bíbọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba fún ọ rọwọ́ àwọn mùsùlùmí àlè má mùsùlùmí ló gbà ọ. ṣùgbọ́n nínú ìwà àyà kan ẹ̀ẹ́nà lẹ́sẹ̀ máa ń tẹ̀tẹ̀ dájúdájú ó rí ládàá ẹ̀gbà lópin ìwà tó wá pé tọrọ ọlọ́ọ̀nù tọrọ ọlọ́ọ̀nù ó ti lọ tọrọ ọlọ́ọ̀nù ti padà àníyàn ti gbà yẹ wọn kò sí tọ́ àrígbà lọ́dọ̀ lọ wọn á jẹ́ pé tọrọ ọlọ́run tí ó lè jẹ́ jìnnà tó tèmi ó ti hàn pé kèsì tọrọ ọlọ́run tani galára tó mi nu mọ́tíláṣí táwa yìí ó túmọ̀ sí pé kèsì tọrọ ọlọ́run pa ẹnu ẹ mọ́ kó sẹ́nu ẹ dédé síbí wọ́n kọ́ lọ́n kọ́ ládàá ntọ́ ọba mọ̀ nípa rẹ̀ kó gbẹ́nu lọ. wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana 'anhu mọ́sítúùl ọlọ́run ni gbogbo ńdọ́ bá máa ń pa kó panu wọn kò sẹ́nu déédéé síbi. ìrọ̀ àti ìgbọ́ rẹ̀ àti ríran rẹ̀ atọ́kan rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run bí ọlẹ́ rìn pa rẹ̀. tẹ́lẹ̀ báyìí wa a jẹ́ pé ẹ̀yin olórin lọ́rin bọ̀ wá sí mọ́sálásí ẹ̀kọ́ oríire o. ládàá ń bẹ fún yín nípa lílọ ládàá ń bẹ fún yín lórí ààbò ọlọ́run bíi ti sáde nǹkan yẹ torí ẹ̀ tí dáadáa bá ti lè pọ̀ nù wíṣẹ́ rẹ̀ ó kú oríire ní ọ̀mà kí ọ ẹni tí àìdá bá ti pọ̀ nù wíṣẹ́ rẹ̀ ó kú àìdá lọ́rọ̀ tí ó gbà ó ẹni káàánú gbìyànjú pàṣẹ dáadáa lẹ́kùn dáadáa fẹ́ẹ̀ ojú pọ̀nà àgùntàn lè gbà sí dáadáa ó sì lọ jàǹtìrẹrẹ lẹ́yìn eléyìí ẹ̀rí fún àwọn ọjọ́ tá a wà nù rẹ̀ yìí nínú oṣù Rabi'ul Awwal eléyìí tí àwọn olùmọ̀ sọ pé wọ́n dájú pé nù rẹ̀ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam wọ́n sì dájú pé nù rẹ̀ lànàbì kú oṣù yìí náà wọ́n bí inú oṣù yìí náà ló kù ó sì dájú pé àdádálẹ̀ ní kí ẹ máa ṣàjọ̀dún ọjọ́ bí ànábì ó bí ìbò ti dájú ní ìsìnkúlẹ̀ tuntun. gbogbo àdádálẹ̀ ó sì dájú pánù. àlejò sọ̀rọ̀ bá àdúgbò náà sì hàn wá létí nípa rẹ̀ púpọ̀. wọ́n ní gbogbo ẹni tó bá dá dáadáalẹ̀ kankan lẹ̀ nínú ẹ̀sìn wáyé ní ti ìsara rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run dá lù báyà. bí ẹrú tí ọmọ tẹ̀lé sùn jìnnà sí àdáda alẹ̀ àdáda alẹ̀ ṣe sóore táwọn ẹni tí bá ń ṣe dáta ayé ń bí náà ni wọ́n ti máa kààbọ̀ á máa ti mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àbá kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ iléejú kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ mọ́sálásí kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ olówó kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ àdáda alẹ̀ nìkan fẹ́mi tó bẹ̀yìn àwọn owó ìranù máa ná dànù ibi tá a lè ná títí islam ti lọ síwájú pọ̀ ẹjẹ́ àlọ́ fi kọ́ àwọn mọ́sálásí ẹjẹ́ àlọ́ fi fi tọ́ílẹ̀tì sí mọ́sálásí ẹjẹ́ àlọ́ fi tàyàlọ́ aláṣẹ mọ́sálásí ipò tẹ́ máa lọ náwó nàkúnà tó padà di ìbálẹ́jọ́ fún yín tó bá di lọ́la gbẹ̀ngà ìyàmù. ọ̀dà kọ̀tọ́nà ló kọ́ mọ́lì gbogbo wọn tó bá sì ná bẹ ànádànù sí ládàá kankan tó rí gbà mí wọn àdìjọ gbẹngàn gbẹngàn gbogbo ayé ń ṣe kò lè sọ́ọ́dún tọ́tọ̀ kọ́dà àwọn tó máa fún yàn sí mi lórí ẹ̀ kò lè sọ́ọ́dún tọ́tọ̀ ẹ̀ má yẹ nǹkan bẹ́ẹ̀. láti rí i pé wọ́n tọ́ sí pẹ̀kíbà àwọn ọmọ olùdí wọn rí pàdé àwọn kérésìmẹ́sì. kérésìmẹ́sì náà ṣe bí olùdí yìí sáájú ní ti mọ̀lídì ìrìnsá lẹ́nu wọn lọ mọ̀lídì bá pàdé mọ̀lídì torí ẹ̀ gbogbo àdádálẹ̀ àánú ni o gbogbo àánú kó máa inú náà ni. tó ẹ̀rí pé àwọn onímọ̀lídì ti kiri yó wọ́n fi lù sí wọ́n tẹ kọ̀ǹgọ́mọ̀ gbogbo kọ́nà wọ́n ti ń bọ́ọ̀lù wọn báyìí àti lórí jésù òkùnjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tá a ti jésù àbẹ́yìn ọmọ tó máa lónìí wọ́n tún lọ gbé dàgìdì tọrọ kan sórí mọ́tò òun wá sákòtò ọwọ́ sọtọ pọn àfi bí atarodo ọwọ́ àfi sí ní fùtùfùtù kan sójú bíi bèbí wọ́n rí bàbá róòmù. mo wá ń bọ̀ lónìí wọ́n á rí bàbá róòmù bíi méjì. bàbá róòmù kan nínú ibi kan ó tún rìn tí wá sí wọ́n tún rí bàbá róòmù ni wọ́n ra bàbá róòmù kọlù. ẹ tẹ́jẹ́ pọ̀ àwọn jáwé tí wọ́n ní ti tiwa lórí kiri ẹ̀yẹ́ máa kéèké màtá nàbì صلى الله عليه وسلم búra ó ní lọ́tẹ̀ tẹ̀bí ọ̀hún nà sẹ́nà nà màǹkà nà kọ̀bílẹ̀. ọlọ́mùbúra àwọn kan fẹ́ nu iná bí ìlànà àwọn tó síwájú yìí nídìí àánú làwọn náà máa tẹ̀lé. ẹnì kí báwọn ṣe ń fi tata ń tó bí ọdún owó lédè tiwọn bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí mi náà ti ń dáwọ́ ata àti ìyọ́lẹ̀ pàtó tó táwọn náà yóò dùn. ẹnì báwọn náà lọ gbáwọn lu jẹ́ ẹ gbogbo ẹ wọn gbé lọ àwọn mọlẹsì náà kọ gbogbo ẹ làwọn náà máa gbé lọ à ah, wọn máa mùsùlùmí náà bá ń lù ẹ máa fi à ah, ó ti kọ́ tẹ sọ́jà lùlù kọ̀kọ́ rí bìkẹ́ tí ń rí náà lọ́sọ̀ọ́ náà ló ń lù lọ́sọ̀ọ́ di àyàsọ́lá torí di eléyìí báyìí gbogbo ní ọba tí wọn ti wà àwòrán kíkọ náà ti tẹ́lẹ̀ lẹ́sìn ìrìsẹ́ nínú ìtọ́lọ́hún pè lẹ́sìn ìwọ náà ti sọ pé kí wọ́n tẹ́wọ́ gbà nù ẹ̀ gbogbo adápadà dálẹ̀ lọ́kàn tòbí ẹ̀ bá gbọ́n èèyàn kọjú máa ń tí ò pè ó sì jìnnà sí ti pàdánù báyìí èyí sì wá ariwọjà dúkà ariwọjà ní gbogbo àwọn nǹkan tẹ̀ ń rí lọ́tún tẹ̀ ń rí lóṣù ọlọ́run ọba bá dòwò pọ̀ àní wá ariwọjà kálí wa sẹ́sìn nítorí rẹ̀ àfi ká mójútó lójú méjèèjì káàdì má jẹ́ kí n tá à ń rí lílọ bíbọn àwọn kèfèrí kọ́tàn wá jẹ torí pé ńgbà mi tó bá jókòó tó bá wo bí kèfèrí ti pọ̀ tó tẹ̀sí wo bí wọ́n ti sẹ́lẹ̀ńgẹ́dọ̀ lórí kúfúrú wọn yìí tí nǹkan kan ò sí wọn bí má ni mùsùlùmí mi lè mí wọn náà ti parí ọ̀rọ̀ wọn ni láyọ̀ kúrò náà kẹtàkọ́ lógun lẹ́dí ìnàkẹ́fọ̀rọ̀ òfin bìlẹ̀ mẹ́tẹ́ àwọn kọ́lí ìlú. ثم مأواهم جهنم وبئس المهاد ọlọ́run ní lílọ bí máa kẹfìrí nínú ìlú gbogbo ẹ mẹ́jọ tàn yín jẹ o ẹ ò fi dáa fún àwọn ẹrí tí wọ́n lọ ọlọ́run ní ẹ mẹ́jọ tàn yín jẹ o ìgbádùn díẹ̀ ni o ìparí rẹ̀ ń bá bọ́ wọ́n parí ẹ̀sìn nínú náà jahannam olóògbóró jù níbo padà kọ́lọ́mọ́tò alọ́mọ́ná ẹ má ra àwọn mùsùlùmí sáà ẹ má rí wọn sá látàrí kóńkà wọ lọdún ẹ má rí wọn sá látàrí pé wọn ò ní lọ́wọ́ lọdún nítorí pé gbogbo eléyìí nǹkan ló ṣe dọ́dá wa ló tútù sí èméjì mẹ́ ọ náà ní pé kọ̀sọ́nà àfi ní di Islam ọlọ́nkọ́ máa ba Islam wa jẹ́ ọlọ́nkọ́ túbọ̀ ràn wá lọ láti máa mójútó àwọn ẹni tí wọn ò tí mọ̀ pé Islam ọ̀nà ọlọ́nba àfi mọ̀ káwọn náà máa bẹ̀rẹ̀ àwọn ẹni tí wọ́n sì ń sin islam ẹ pé ìdákúrekú ni ọlọ́mọba dá wọn padà sí islam fáwọn ọmọ ẹ̀sìn ní pàápàá subhanak Allah, wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu